الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد اعلموا رحمكم الله أن هناك عبادة عظيمة أن هناك عبادة عظيمة تتعلق بالصيام وهي من القربات العظيمة والطاعات الجليلة أكرم الله بها نبيه محمدا صلى الله عليه وسلم وشرعها لعباده المؤمنين قال الله عز وجل ولا تباشروهن ولا تباشروهن وأنتم عاكفون في المساجد ألا وهي, ألا وهي عبادة الاعتكاف واعلموا يا عباد الله أن هذه العبادة معلومة في دين الأنبياء قبل نبينا محمد صلى الله عليه وسلم فالقرآن الكريم فالقرآن الكريم يشهد لذلك قال الله عز وجل آمر نبيه الخليل إبراهيم وابنه المبارك إسماعيل عليهما الصلاة والسلام قال وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر الله أكبر الله أكبر كبيرا أيها المسلم أيتها المسلمة أيها المعتكفون لنشكر الله جميعا أن اختارنا لدين جمع بين محاسن الأولين وبركات الآخرين فعبادة الاعتكاف فعبادة الاعتكاف موجودة في دين أبي الأنبياء وقدوة المرسلين فوجودها عند الخليل عليه الصلاة والسلام كاف لإثباتها لدى كل من بعده من الأنبياء والمرسلين فالمسلم فالمسلم يعيش بين خيرات الأولين وبركات الآخرين فثق بالله فثق بالله أيها المسلم الكريم واثبت على, ملة على هذه الملة واثبت على هذه الملة فإنها هي ملة جميع الرسل من نوح وإبراهيم وموسى وهارون وعيسى ومحمد صلى الله عليه وسلم أيها المعتكف اعلم أنك قد تركت الدنيا راغبا في الآخرة هجرت المعاصي متلبسا بالطاعات فارغب إلى ربك واقطع عنك علائق الدنيا ومن أحكام الاعتكاف الإخلاص لله تعالى فيه ثانيا اتباع سنة المصطفى صلى الله عليه وسلم فيه ثالثا الإكثار من الطاعات بأنواعها قولية وفعلية ومالية رابعا لزوم مكان معين في المسجد خامسا الابتعاد عن البيع والشراء سادسا الاجتناب عن المعاصي بأنواعها ولا سيما معاش الجوالات سادسا أن سابعا أن المرأة المعتكفة يجب أن تكون طاهرة من الحيض والنفاس وبإذن زوجها اللهم إنا نسألك أن تغفر لنا ذنوبنا كلها وتمحو عنا هفواتنا وتكفر عنا سيئاتنا وارحمنا بعد غفرانك إنك أنت الغفور الرحيم اللهم وفقنا لليلة القدر وارزقنا قيامها واجعلنا جميعا ممن تتقبل منهم دعواتهم فيها اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك العفو إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا والحمد لله رب العالمين alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run àti àsọ̀láàtì àti àsàlámù fún ànábì wa òjíṣẹ́ wa ẹni àpọ́nlé ẹni tí ọlọ́run ọba sàlẹ́sà sísọ ga gbogbo àwọn ànábì ọlọ́run tó tún jẹ́ lè máa mú àgbà fún gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba abẹ́lọ́run ọba pé kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́dẹ̀ ṣe ìkẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ìjẹ́ ká lọ mọ̀ dájú sáká wípé ìjọsìn tí ọlọ́run ọba páàkì mára àwẹ̀ ọ̀pọ̀ àwọn ìjọsìn tí àwẹ̀ gbé pọ̀n sẹ́yìn ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ oná láti ń lúwẹ̀ nínú ẹ̀ láti bàtà àwẹ̀ ti bẹ̀rẹ̀ àwẹ̀ fúnra ẹ̀ ìbùkún ńlá ni oṣù táwẹ̀ gangan wà fúnra ẹ̀ oṣù ìbùkún ni àwọn nǹkan tá à ń ṣe nínú ààwẹ̀ gangan fúnra rárá rẹ̀ ìbùkún ni ìsinú wa ìbùkún ni sàárì wa ìbùkún ni tàràwíhì táǹkì ìbùkún ni ẹ wá lọ mọ̀ pé àwọn ìjọsìn mìíràn tó wà tí ààwẹ̀ tó gbé pọ̀n sẹ́yìn tí ó tó máa wọlé bá wa báyìí táwọn kan tó ti wọlé sí wa lára látàlẹ́ àná yìí nínú àwọn ìjọsìn tí ààwẹ̀ gbé pọ̀n sẹ́yìn tó ti wọlé sí wa lára báyìí òun náà ni ìjọsìn ẹ̀tìkáfù bákan náà nínú àwọn ìjọsìn tí ó tún wọlé wá bá wa òun náà ní ìjọsìn Laylatul Qadr bákan náà nínú àwọn ìjọsìn tí ó tún wá wọlé wá bá wa òun náà ní ìjọsìn zakatul fitr kódà ààwẹ̀ tó ń gbọ́mọ míì pọ̀n lẹ́yìn títí ìjọsìn mìíràn òun náà ní sọ̀látul eid eléyìí tí ọlọ́wọ́n bá ṣe fún wa yìí nínú oṣù kẹ́yìn oṣù àánú ọlọ́wọ́n ọba yìí a ní láti máa ṣe ọpẹ́ ọ̀tọ̀ fún ọlọ́run ọba wa lórí ẹ̀ ìjẹ́ ká wá mọ̀ pé ìjọsìn tá a wà nínú ẹ̀ lọ́wọ́ yìí tó wọlé sí wa lára yìí lẹ́yìn ìgbà tá a ti wà ní ìjọsìn ààwẹ̀ òun náà ní ìjọsìn àgbà tí ó jẹ́ sí wípé ọlọ́run ọba máa mọ̀ yọ̀ǹda rẹ̀ fún anábẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba sì yọ̀ǹda ẹ̀ fún gbogbo àwa tá a tẹ̀lé ànábì náà lẹ́yìn látòkèdélẹ̀ sallallahu alayhi wa sallam kí ni ìjọsìn náà òun náà ni ìjọsìn tá a mọ̀ sí al-i'tikaf ìta a mọ̀ sí al-i'tikaf ẹ̀rọ ọmọ pé ìjọsìn i'tikaf ẹgẹ́ bí ọlọ́wọ́n bá ti gbé àyà rẹ̀ kalẹ̀ nínú al-Qur'an bí ti ń sọ̀rọ̀ àwẹ̀ lọ náà ló gbé wá lọ́jọ́ ká máa sọ pé àwẹ̀ ló gbé wọn pọ̀n wá ló fi wá náà mọ́jẹ̀m lọ́dọ̀ àwọn onímọ̀ kan yí èèyàn ò lè ṣe i'tikaf láì gba àwẹ̀ mọ́sí mi gbọ́ o lọ́dọ̀ àwọn onímọ̀ kan ó sì jọ bẹ́ẹ̀ náà torí pé àyà àwẹ̀ lọ́lọ́wọ́n ọba ń gbé wá tí ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ kó tó gbọ́rọ̀ ẹ̀ ti ká fún wa ọlọ́wọ́n ọba ń sọ nù àyà al-Qur'an pé wala tubashiruhunna wala tubashiruhunna wa ní tìfẹ́ ni. tí kò bá ṣe ní tìfẹ́ ẹ lè fara kanra nígbà ní nígbà tẹ́ ń ẹ̀tìkáàfù lọ́wọ́ masalasi ìdájọ́ tó ti rọ̀ inú tá a kà nínú àyà èyí ọ̀pọ̀ ó ń sọ̀dájọ́ yí pé ń bo láti máa ọ ẹ̀tìkáàfù ó ń sọ̀dájọ́ yí pé kí ni àwọn nǹkan ìwọ̀ téèyàn gbọ́dọ̀ débẹ̀ bá ń ọ̀rẹ́ tó ń ṣe ìdájọ́ wípé ẹ gbọ́dọ̀ ṣe é ti káàrùn fún nǹkan kan àyàfọ́lọ́wọ̀n ọba torí gbogbo wá sí masalasi gbogbo tá a bá ti gbé wá sí masalasi ó fi yá pé tawhid ní ọlọ́run nìkan sí ló jẹ́ sí gbogbo nǹkan ayé èèwọ̀ ní àgbọ́dọ̀ gbé wọnú ilé ọlọ́run ọba ni pé ọlọ́run ọba gbé ọ̀rọ̀ ẹ̀ ti káàfọ̀ wá láàrin ẹ̀ ẹ̀wọ́n jẹ́ ká lọ́ọ́ mà

tàbí táà ní rí kà nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi táà bá ti rí nánà méjèèjì yẹn ẹgbàlẹ̀ padà nù ó ń ṣe ti ẹni àṣàlọ́fẹ́ ṣe kìí ṣe ẹ̀sìn àwọn kankan máa bẹ nínú ẹ̀sìn wa yìí tó jẹ́ pé ó ní ìpìlẹ̀ ìpìlẹ̀ bó ṣe ní ìpìlẹ̀ inú Kùránì tó tún ní nínú súnnà tán ó tún ní ìpìlẹ̀ ìpìlẹ̀ kejì wípé gbogbo àwọn ànábì ọlọ́run tó síwájú àwọn náà ń ṣe ó jẹ́ kọ́ṣẹ́ wípé a máa sọ pé àwọn àjọsìn kan bẹ nínú ẹ̀sìn wa yìí ó nípìlẹ̀ ó tún wá ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹ̀rọ ọmọ pé nínú àwọn ìjọsìn tó ní ìpìlẹ̀ ìpìlẹ̀ òun náà ní ìtìkáfù wa mo ti gbọ́ definition ìpìlẹ̀ yìí adẹ̀tún ti gbọ́ definition ìpìlẹ̀ ìpìlẹ̀ yìí ìtìkáfù anábì kan ní ẹni àkọ́kọ́ sallallahu alaihi wa sallam tí ó kọ́kọ́ ṣe ìtìkáfù àwọn anábì ọlọ́run ṣe ìtìkáfù síwájú sallallahu alaihi ayàlùkùránì gbé wa ọlọ́run ọba pàṣẹ fún ànábíwá Ibrahim tí ṣe bàbá àwọn ànábí ọlọ́run kò wá dàpá láṣẹ fún Ibrahim nìkan ó tún pa láṣẹ fún ọmọ rẹ̀ náà Ismail òun náà sì mọ̀ pé ń tá bá pa bàbá láṣẹ pé kó ṣe kíní yẹn pàtàkì lóòótọ́ ṣùgbọ́n ń tá bá ní àtiwá àtọmọ ní kẹ́ wá bẹ́ẹ̀ kíní yẹn pàtàkì pọ̀ nìyẹn ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ sọ wípé sọ̀látùl Ìídì ọ̀ranyàn torí gbé ànábì wa sallallahu alaihi wasallam àwọn tí wọn ọ̀dọ̀rọ̀ yàn fún wọn máa wá gan ó ní ẹkùn ẹlẹ́yìn wa gbogbo nǹkan tá a bá ti pa bàbá láṣẹ tá a tún ní àtiwọ́ àtọ́mọ́ ni ẹ̀ ká máa pé kíní yẹn pàtàkì ju níta bàbá láṣẹ ọlọ́run pa ànábì àgbà láṣẹ kò tún wá fi ma lórí ànábì àgbà ó tún fà sórí ọmọ rẹ̀ pé àtiwọ́ àtọ́mọ́ wọ́n pa yín láṣẹ nǹkan bá kí ọlọ́run pa wọn láṣẹ ọlọ́run ni wa ahedina ila Ibrahim ahad ó sí amúrú apàṣẹ yí pé tọ́ ọba ti fọ́lọ̀ ẹ̀tàn o tún gbọ́dọ̀ máa pàṣẹ fáwọn àrọmọdọ́mọdọ́mọdọ́mọ rẹ kí wọ́n máa jogún bá ń ma ìtumọ̀ wà áhídínà ilà Ibrahim ayàlù Quran a nílò ká máa gbàgbọ́ yẹ ká sì máa ronú sí jinlẹ̀ káàkiri máa máa ka lérè fi lásán tẹ́lá bá ahad ìyẹn ni pé n tí yí padà ọlọ́ni wà ilà Ibrahim apá láṣẹ fún Ibrahim lè tó jẹ́ sí bá a ṣe pálásẹ̀ yìí a ní kò gbọ́dọ̀ yí padà ní gbogbo generations bá ń bọ̀ lẹ́yìn ẹ̀ tí wọ́n bá tẹ̀lé ẹ̀sìn Islam rẹ̀ apálásẹ̀ fún Ibrahim atọ́mọ rẹ̀ tí ṣe Ismail a ní kọ́ máa fọ́ masálásí ilé mi tí ṣe Kaaba ọlọ́ni ẹ máa fọ́ kì wá sí fífọ́ gbígbá lásán tẹ́wọ́n bá ní tọ́hárà ọkọ̀ já ghassan kì í ṣe gbogbo ẹni tọ́wẹ́ lọ́wọ́ tọ́hìrì gbogbo ẹni tó bá wà tọ́hìr náà ni ló ti wẹ̀ ní ni pé ọlọ́run ní wa Ibrahim àti Ismail ẹ máa gbá masalasi ẹ máa nù kódà ẹ máa fi lọ́fíńdà sí kódà ẹ máa fi tùràrí sí ẹ máa gbọ́n gbogbo nǹkan tí ń jẹ́ ìdọ̀tí Ibrahim rẹ̀ Ismail àwọn máa gbá masalasi fún ọlọ́run wa mẹ́ńṣẹ́ àwọn mẹ́rin láàrin mẹ́rẹ̀ẹ̀rin tó wá mẹ́ńṣẹ̀ yẹn ọ̀pàpọ̀ di mẹ́ta padà alákọ̀ọ́kọ́ ọlọ́run lè tọ́ ìfìn gbogbo àwọn tí wọ́n máa ṣe tawaf ní kaaba èyí ni ẹ máa gbálẹ̀ fún ẹ ti ń ṣe ẹtìká ẹ ti ń ṣe tawaf a ní pé ìwọ náà tó ń ṣe tawaf lọ́wọ́ mú gbálẹ̀ kan lọ́wọ́ máa gbá díẹ̀ díẹ̀ tá a bá fẹ́ practice ọ̀rọ̀ ọlọ́run tó wà mí mú ọlọ́run bá pàṣẹ fún ànẹ́bí ẹ̀ ó ń sì lọ àwọn nẹ́bí ọlọ́run lọ̀gá àwọn èèyàn ti ń bẹ lórí ilẹ̀ lásìkò tí wọ́n bá ń bẹ láyé àtọmọ ilé pé táwọn èèyàn wá láti nàìjíríà tí wọ́n bá ti tọ̀wá tánàbí ibrahim bá ń bẹ láyé ni àti ismail ọmọ ní àti wọ́n ni torí pọ́nà ti pàṣẹ fún wọn ìyẹn jẹ́ àmà ọlá tí ń ibrahim àti ọmọ rẹ̀ ismail ẹ máa gbà lágbà tó ń gbà fáwọn tí wọ́n bá ń ṣe tàwáfù kì í tí ń ṣe tàwáfù nìkan ẹlẹ́ẹ̀kejì wọlé àákèfìn àtàwọn tí wọ́n ń ṣe ẹ̀tìkáf ee eh. eh, wọ́n ń ẹ̀tìkáf láyé ànábì Ibrahim wọ́n ń ṣe ẹ̀tìkáf láyé ànábì Ismail ọlọ́run sì ní tí mo sọ fún ọ yìí ẹ máa pàṣẹ ẹ máa sọ fún àwọn ọmọdé ọmọ yín lọ ni pé wọ́n máa gbà fáwọn tí wọ́n ń ṣe ẹ̀tìkáf ìyẹn náà ló fi jásí pé ìpìlẹ̀ ẹni ẹni tí ń ṣe ẹ̀tìkáf kágbálẹ̀ fún lọ́dà àwọn ọmọ ìyá tí wọ́n bá mi lánàá mo rọra pèyàn sákèsí yẹn èmi ọmọ pé ẹ̀ máa pé káwọn tó ń ṣe ti káfọ́ ọmọ gbálẹ̀ á gbálẹ̀ fún ẹ ti ń ṣe ti káfọ́ tá a bá fẹ́ ṣe dà ànábì ọlọ́run lọ́ni kọ́ máa fọ mọ́sálásí fáwọn tó ń ṣe ti káfọ́ táwa làwà táà ní lè ṣe náà eléyìí ọ̀sọ́ pé wọ́n tó ń ṣe ti káfọ́ ò lè gbà ṣùgbọ́n àgbọ́dọ̀ kà sí díìtì ẹ̀ àwọn alágbé mọ́sálásí kalẹ̀ àgbọ́dọ̀ ṣiṣẹ́ láti ṣètò tí bá fẹ́ gbalada ni nítọ́lọ́wọ́n bá fẹ́ pa ànábì rẹ̀ láṣẹ pé wọ́n máa gbálẹ̀ máa gbá kìíní ah ọyẹ kọ́ ma pé bóyá ẹ̀sán abẹ gan ju ẹni tí ń ṣe ti káàfù lọ ni Allahu a'lam tọ́lọ́wọ́n bí sọ pé wọ́n náà máa ṣe ti káàfù kí wọ́n náà kọ́ máa gbálẹ̀ fún ọ máa gbálẹ̀ fáwọn ṣe ti káàfù lọ́wọ́ ọlọ́run pàṣẹ fún ànábì Ibrahim bẹ alayhi salatu wassalam ìrẹ́lẹ̀ kẹta tí wọ́n túmọ̀ sáà ṣiṣẹ́ fún wàrúkà ọlọ́wọ́ mẹ́sàn oríkè méjì péré níbi tìrún náà eré ìlọ́jẹ́ ká gbọ́ lọ́wọ́ ọba tóbi púpọ̀ mo gbé tóbi lẹ́ẹ̀mẹ́ta Allahu akbar Allahu akbar Allahu akbar kabira fún orí tọ́lọ́wọ́ ọba sí fún àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin pàápàá jùlọ àwa tá ń ṣe ìbádà ìtìkáfù lọ́wọ́ ó yẹ ká máa ṣe ọpẹ́ special fọlọ́wọ́ ọba ni tí pé ọlọ́wọ́ ọba ṣẹ̀ṣẹ̀ àwa fún ẹ̀sìn tó jẹ́ sí pé ẹ̀sìn náà ó kó gbogbo dáadáa àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni rere àkọ́kọ́ àti gbogbo ìbùkún àwọn ẹni rere kẹ́yìn ó kójọ sínú kí lọ́pàá tàbí sọ báyìí ìjọsìn àtikáf tá a balance àtikáf lọ́wọ́ àjọ ànábì Ibrahim àjọ ànábì Ismail àjọ àwọn tó bá ànábì Ibrahim ló gbà àjọ àwọn tó bá ànábì Ismail ló gbà alayhimu wa salam mú àwọn àjọ àwọn yẹn tán àtúnwájọ gbogbo ọmọ tánàbí Ibrahim bí ti ṣe àwọn ànábì Ọlọ́run àjọ àjọ àjọ Yakub bákan náà àjọ Ishaq àtúnjọ Yusuf àtúnkùnbẹ àtúnjọ Dawud àjọ Suleiman àtúnkùnbẹ àwọn lọ àwọn lọjọ Musa àtúnjọ Harun àtúnjọ Anabi Isa àwọn lọjọ ẹni tó dé káyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹsìn rẹ nìyẹn wọn náà wo lẹ̀wọ̀ tún wò sí ẹ̀sìn tí ń bẹ àwọn wo náà ń ṣe ẹ̀tìkáf tọba ara wọn ti ń ṣe gbélé síbi gánà ìjọsìn tiwọn sílé ọlọ́run tí ṣe masalasi ni wọ́n ti ń ṣe é bì bàbá dé mọ́ká ẹ̀ nísìn ẹlẹ́sìn wo lọ́ọ́ bá ń bẹ̀ àwọn mùsùlùmí kí wọ́n máa ń ṣe lọ́wọ́ wọ́n máa ń ṣe ẹ̀tìkáf ẹni tí wọ́n máa ṣe jọsìn bẹ́ẹ̀ tí wọ́n máa kírun bẹ́ẹ̀ tí wọ́n máa ṣe tọ́wáf ló fi jẹ́ sí pé máa fọwọ́ sọ̀yà kiri pé ẹ̀sìn rẹ̀ yìí ó náà ní ojú ọ̀nà pọ̀n ẹnikẹ́ni tó bá ti yẹsẹ̀ kúrò ń bẹ̀ ó ti já kọ́ta o ó ti tẹ̀sẹ̀ bọ̀gùn ó ti sọnù ọlọ́run ọba kọ́ máa sọ àwa nù naam nítorí ìdí eléyìí mímọ abẹ tí ànábì Ibrahim alayhi salatu wa salam tí wọ́n ní kọ́ máa tún ilé ọlọ́run ọba ṣe fáwọn tí wọ́n ń ṣe ìjọsìn àìtíkáf ó fi yé wa láti fi rinlẹ̀ wípé ìjọsìn àìtíkáf yìí ó wà lọ́dọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ó sì wà lọ́dọ̀ gbogbo àwọn tó tẹ̀lé ànábì Ibrahim alayhi salatu wa salam rẹ mùsùlùmí ìyá ajẹ́kẹsẹ̀ rẹ ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀tìkáf àbáwá tá ń ṣe ẹ̀tìkáf ẹ̀jẹ̀ kára ọmọ pé a ti fayé lẹ̀ láfi wá ṣe ẹ̀tìkáf mọ́tò wa tún wá establish ayé níbi tó ti wá ṣe ẹ̀tìkáf o eléyìí àlébù ní fún ọmọ tó ń ṣe nìyẹn o ó kúrò ní ṣọ́ọ̀bù ó kúrò nílé ó kúrò lọ́fíìsì kúrò ní kọ́ńpìnì kúrò ní gbogbo ayé rẹ̀ ó wá jókòó ọlọ́run ọba ó tún wá jẹ́ sí gbogbo ọwá ọlọ́run náà tán tọ́lọ́fẹ́ ṣe ẹ̀tìkáf àwọn àmà yàtọ̀ ọwọ́ ìgbàtọ̀ wà ń sọ́ọ̀pù àti ìgbàtọ̀ wà ń lé ọlọ́run ọba àjẹ́kù serious kí lọ wá sí ìgbà náà tó kú padà dùn sọ́ọ̀pù ẹ̀ tàbá wà ń lé ọlọ́run àti màpẹ́ tó wá sẹ́yìn ti ká àfẹ́rùsìn ọlọ́run ni ó ti ju pájú sẹ́yìn lẹ́fọ́ ọlọ́run ọba tán nìyẹn wípé sí ayé ni ẹ̀ ayé máa lọ o kí n mo kọjú sí báyìí ọ̀run ni kí yẹn wá nínú ẹ̀ ti káf kí sọ́ọ̀fù number one lẹ́yìn sáfà àkọ́kọ́ kó tó bọ́rọ̀ ẹ lọ́wọ́ oh serious kọ́ wà nínú ẹ̀tìkáf kí àwọn nàwáfílù táà máa ń kí lẹ́yìn irun kọ̀ọ̀kan àbí níwájú irun kọ̀ọ̀kan kọ́ máa bọ́mọ lọ́wọ́ ọ̀mọ tó ń ṣe o káwọn nínú ẹ̀tìkáf kó jẹ́ sí pé wọ́n ń kí sọ̀dátù tarawih òun kí bí méjì òun bọ́ta àbọ̀ òun wo òun gbọ́sẹ̀ níbi sí fún kọ́ọ̀lù ọ̀mọ tó ń ṣe o torí pé tuntun máa sí pé ọwá ṣe ti káàfù ni pé ọ sọ pé ìwà ayé máa lọ ọ̀run mo fẹ́ gbà báyìí ìwọ gbogbo nǹkan tó jẹ máa yé mi ọ̀fẹ́ ọmọ ọ̀wọ́ ọlọ́run ọba mo wá jókòó sí lọ́dọ̀ ìtẹ́pẹ́ ní ìtìkáàfù ni ìjẹ́ ká sọ́ra láti jìnà sí gbogbo nǹkan tó lè bá ìtìkáàfù wa jẹ́ ẹ̀wá jẹ́ ká lọ mọ̀ yí pé ìtìkáàfù táwọn ò ní ó láwọn àdájọ́ díẹ̀díẹ̀ tó dìrọ̀ ọmọ tó jẹ́ sí pé a lè rí nínú wa tẹ́lẹ̀ pé ó ti gbàgbéra tàbí kò tiẹ̀ mọ̀ rárá nínú àwọn díẹ̀ láàmà gbọ́ nínú ẹ̀kọ́ ẹ̀kútùbà ẹlẹ́ẹ̀kejì tá a máa gbọ́ abẹ́lẹ́ àwọn ọba yìí tá a gbọ́ ọlọ́run ọba kọjá kọ́ fún wa. alhamdulillah وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد àwọn nínú ìjọsìn àti káf a nílò àwọn ẹ̀kọ́ kan àwọn bíi ẹ̀kọ́ bíi méje ọwà àmì báyìí lákan ọ̀rọ̀ sọ fún wa ní sókè kálẹ̀ bá rína láwàtà rína tẹ́lẹ̀ kálẹ̀ bá rína sí láwàtà àti rína tẹ́lẹ̀ kálẹ̀ bá àmà fáwàtà àmà tẹ́lẹ̀ kálẹ̀ bá àrántí fáwàtà àmà tàti gbàgbé tẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé tí a bá ń ṣe ìtìkáf ọgbọ́dọ̀ ṣe nítorí ọlọ́run ọba ẹlòmíín ṣe nítorí pọ́fẹ́ pàdé ẹni tí ò ti rí tó ti mọ̀ pé ìtìkáf lòun ti bá pàdé nítọ́ wá nítorí ẹ̀ náà lẹ̀sán rẹ ọ lẹ́sàn kankan níwájú ọlọ́run ọba ọ̀bọ̀dọ̀ sí nítorí ọlọ́run bí ọlọ́run àánú rẹ mọ̀ ń wá o ìkẹ́ rẹ ni mọ̀ ń wá o náà mo fi wá sí i ọ̀bọ̀dọ̀ sí nítorí píká yóò lè bá a mọ ẹlòmíì bá ti dé ti gáfù báyìí mẹ́sẹ̀gì tí ó sẹ́ndì sáwọn èèyàn níta ọlọ́mọ yìí náà bẹ̀ mo ti wọlé ti gáfù báyìí o ta ló bí ọ léèrè ta ló bí ọ léèrè àìdágbére ńlẹ́gà fí mọ̀ ń lọ itikaf ẹni tí ò yẹ kọ́ tó yẹ kọ́ mọ̀ tẹ́ẹ́bù tí ọ̀bá mọ̀ ní ọjọ́ ọgbọ́ mo fẹ́ débì kan náà láàwì yóò tó bí ijọ́ mẹ́ta kí n tó dé ẹ tó ń ṣiṣẹ́ ọlọ́run ọba nìyẹn ẹlòmíì kò tiẹ̀ sí bó ṣe dé bó ṣe ń sọ̀kalẹ̀ síbi tó fẹ́ fẹ́ ṣe itikaf báyìí yóò kọ́ dúró náà salamu aleykum gbogbo yẹn náà máa kọ́ kí lọ fẹ́ ṣe sítorí wọn ló fi ń ṣe ní àbí torí ọlọ́run báyìí pé torí wọn lọ fi ń ṣe ìwọlọ́mọ òfin àjára ẹ ọ lẹ́sẹ̀ kankan nínú fáìlì sẹ́ẹ̀rì rẹ o kọ̀dẹ̀ tí bọ́ wọ́tọ̀ ọba dánrú ẹ̀wò látàrí àná tọ́tọ́ títí tó fi dàsìkò yìí lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́run pọ́ ọmọ ní pínpín ní gbogbo ìtókù mẹ́sàn-án tó kù ọba àmọ́sẹ̀ ìtìkáàfù nítorí ọlọ́run ni o àìsí nítorí èèyàn o a kò gbọ́dọ̀ sí nítorí káwọn èèyàn lè máa wà pé ẹni ọlọ́run ni mí ẹlòmíì fẹ́ fi gba okùn lọ́dọ̀ àwọn ibi iṣẹ́ rẹ ní ló ti kọ́ lẹ́tà alẹ́ mo need leave ọ̀fẹ́ gba ilé fúlóòtọ́ ọ̀dà wọ́n mẹ́rin sàn pé ìtìkáàfù lọ́fẹ́ fi ṣe sáwọn ìjọba sáwọn wọn recognize ìtìkáàfù ni tó bá sì lè sọ pé ìtìkáàfù lọ́fẹ́ fi ṣe rìyáwó ló fi ṣe hùn sí àárín nínú ọ̀rọ̀ ara dé mọ́lẹ̀ pé mo fẹ́ mo ní àwọn kankan tí mo fẹ́ ṣe náà òbí wa ìwọ ọkọ fún ìyàwó rẹ tàbí fún ọmọ rẹ àwọn atẹ́yẹ kan gbọ́nu ẹ̀rẹ́ tó sọ báwọn atẹ́yẹ sọ fún wípé ẹ má sọ fẹ́ nìkan kan o táwọn èèyàn bá béèrè pé èmi dà ẹni mo travel pé kéré kan ni a tún sọ débẹ̀ yẹn fáwọn ènìyàn ìjọsìn tàbí ìjọsìn fọlọ́wọn ọba àbọ̀dọ̀ brand ẹ̀ tẹ́nìkan kan ò ní rí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ ní sókèsókè náà ni pé tàbá fẹ́ ṣe ẹ̀ǹtì ká àfàbọ̀dọ̀ tẹ̀lé súnà ànábì ń bẹ́ o ìwọ ta ni bàbá rẹ ta ni ìyá rẹ ń bolo ti máa ẹ̀ǹtì ká ta ló jẹ́ ọmọ ta ló lọ́n fi hàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ padà sọ́dọ̀ ẹ̀ ọ wà béèrè pé ah, tó o bá máa kọ́ tọ́ba máa ká bí àwọn tọ́mà lè rè pé dákun kí ni ànábì máa ń ṣe tọ́ba ṣe ti káàpù báwo ni ti ṣe ìdìbò ọkà máa bọ̀ ẹlòmí ó kù tẹ̀sán bá lọ́wọ́ ní máa ń bọ̀ àyètì káàpù ni àà ah, ah, ìwọ ọ̀là kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan ṣe àyètì káàpù ni sànà bí ó ṣe àyètì káàpù ni sóun fa tẹ̀sán bá bì í àwọn sàbẹ wọn ṣe àyètì káàpù sí àwọn fa tẹ̀sán bá lọ́wọ́ ẹlòmí gbogbo náà kàlẹ̀ tó ti kú ní ọlọ́rú a sáré sànà bí kéwẹ́ sallallahu alaihi wasallam ànábì òkúkú ṣe ẹ́tì káàfù nù kọ̀rọ̀ yàrá nínú ilé tẹ́nìkan kan orí àwọn sàbí mẹ́bi tó dúró sí kódà abdullahi ibn umar on point ayé bí tánàbí ti máa ń ṣe ìtìkáfù àwọn ọmọ lẹ́yìn ìgbà tánàbí kúrò láyé tán pé so orí bẹ̀yẹn ibi tánàbí ti máa ṣe ìtìkáfù ni ayé ẹ̀ ni ẹ̀ ó fi hàn wọn. àwọn ọ̀dọ̀ tẹ̀lé súnà nábì lórí ìtìkáfù wa béèrè tọ́ ọ̀bá mọ̀ ẹlòmíràn aláàfáà rẹ̀ ni ọlọ́ọ̀bá pé ẹ dákun wọn fẹ́ wọ́n pè ọmọ pèpèkúpè ní itikaf ọba tára ẹ jẹ́ ọgbọ́dọ̀ béèrè kí là á ṣe kí ni tí ọ̀yẹ́ á ṣe kí n tọ́ ẹ̀ka ṣe náà tẹ̀lé súnà ànábì lọ́nà itikaf torí pé ń lọ kọ́ wa ẹni tó kọ́ wa náà lágbọ́dọ̀ lọ bá padà òun náà lágbọ́dọ̀ lọ bí léèrè padà ní tí nípa ẹ̀ lágbọ́dọ̀ lọ ka padà káàdì bá a máa ń tá a ṣe tá a bá ṣe ń ṣe itikaf ẹlẹ́kẹta náà àwọn ẹ̀kọ́ náà ni tàbá wà nínú itikaf kájẹ́ pé ìjọsìn wọ́n pọ̀ dáadáa tó bá jẹ́ sí pé péjì márùn lọ́wọ́ máa ń kà lójúmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ itikaf nínú alukoran fi kún dáadáa o fi kún dáadáa àwọn nàwáfíìlì tó máa ń yàn nàwáfíìlì tí ò láàlà tó máa ń yàn tẹ́lẹ̀ fi kún dáadáa èyí kódà ẹni tó máa ti ń ṣe lẹ́ni tó ṣe time table fún rẹ̀ nínú etí cap torí tó ọba sọ́ra láwùjọ tá a wà yìí wọ́n bàtà kókò rẹ jẹ́ sí àwọn èèyàn tó ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan kan ṣe ọkàn wà láyé bí ẹranko ni ẹ máa ní kí lọ fẹ́ ṣe lẹ́yìn júmọ́ ẹlòmíì ọ̀mọ́ ibi ayé bá gbé lọ náà ni ẹ̀dá kan kí ni ìyàtọ̀ wà àtẹ́ranko ẹranko ní máa lọ kiri bẹ́ẹ̀ bá ti jí báyìí ọ̀n nìyẹn mẹ́ẹ̀mẹ́ẹ̀ ọ̀n náà nìyẹn ṣé wọn ní ó tún dẹ ẹranko ni tàbá ń ṣe é ti lọ́wọ́ tá a bá lè mọ́nítọ̀ táìmù wọn gbà táà sínú ẹ̀tìkáàfù tẹ́lẹ̀ bó ti yẹ pọ̀ yẹ ká mọ́nítọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí mọ́mì ní tó bá ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ ní pépà lọ́wọ́ bẹ́ẹ̀ kan bá fẹ́ kọ dí nǹkan tó tó ṣe plan kalẹ̀ fúnra rẹ̀ tó sì ṣe dáadáa tó sì déédé sọmọ pé mo bí sí tó bá rí bẹ́ẹ̀ fún lónìí ó rí pé ká wá lọ́la mọ́ ṣùgbọ́n bó ṣe dé bá báyìí lẹ́jọ́ ń sọ̀rọ̀ ká jẹ́ kí ìjọsìn wọn pọ̀ pẹ̀lú onírànà ìjọsìn táwọn máa ń ṣe ẹlòmí ojú kan ló ní níbi ìjọsìn ọmọ àpòjú sí ìjọsìn nípọ̀ dáadáa ojú àkọ́kọ́ jẹ́ ń júwẹ̀ fún ojú ìta máa fẹ̀nú ṣe ọmọbẹ kama ẹnu rẹ nìkan ni ọmọ lòkè lódò ahọ́n rẹ ni ọmọ lòkè lódò ìkànnì ìjọsìn rẹ kéjì ìta ń fara ṣe ń bẹ bọ́dì ni kágbálẹ̀ lápèjúwe nínú ọlọ́run ara la fi ṣe kákírun ara la fi ṣe ìkànnì ẹlẹ́ẹ̀kẹta èyí tá a máa ń fowó ṣe àwọn ojú tó wà fún ìjọsìn nìyẹn a máa ń fowó ṣe a máa ń fowó ṣe wọ́n bá ní ọtí tọ́lọ́wọ́n ọba tó ní kò sówó sí tá a bá tú àpò rẹ̀ àní bá nǹkan kan bẹ̀ ní owó náà lè tó wà lápò ẹ̀ kó lè bó ṣe five naira sọ̀rọ̀ pọ̀lọ́wọ́n ọba ọ̀mọ́ ń ní ẹlòmí ọ̀nà five naira ẹ̀sán tí ọgbà yóò ṣe dídẹ́ ń ná five million torí pé àníyàn tó fi ná ọlágbára jẹ́ ń tọ́ ná ti five million lọ so má fojú kéré dáadáa kankan nínú ìjọsìn náà ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó tá a bá ń ṣe ìsìnkáàfù lọ́wọ́ òun náà ni pé káláàyè káláàyè nínú mọ́sálásì ibi wọ́n máa jí wọ́n máa sí kiri múbi kan ẹ̀tìkáàfù là ń ṣe o tọ́ọ̀bà sínú ẹ̀tìkáàfù ọ̀láyè ọ̀láyè nínú mọ́sálásì náà sùmọ́tà wá ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ súnnà ànábì mú bí tó ti dúró tí wọ́n bá sì ti ṣe kọ́ọ́mà lọ́jọ́ ìsọ́fù wọ́n ti parí ìran ọ̀ràn yàn tán tí wọ́n ṣe ń tọ́yẹ káwọn ṣe tán ní àsìkáà tọ́yẹ kó ṣe tún lọ jókòó láàyè rẹ̀ lọ sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀kọ́ tọ́yẹ ká tún mú lọ òun náà ni pé kájínà sí à ń tà à bàbá wa mọ́sálásí èèwọ̀ ni kátàkárà kódà èpè látọ̀dọ̀ ànábì yóò máa bẹ́ẹ̀ tí bá ń tà tí bá ń rà nù mọ́sálásí tẹ́wà fẹ́ kí tẹ́wà bá ní kí tẹ́nì kan bá jẹ́ ẹ pé kọ́ wá máa ta ọjà rẹ̀ mọ́sálásí ní pé ọ̀fẹ́ kí bísínẹ̀sì rẹ̀ oorun gbé lọ mọ́sálásí yóò rùn èmi kí mo sọ bẹ́ẹ̀ ń ta ríkà látọ̀dọ̀ ànábì ni ló jẹ́ wẹ̀ sallallahu alaihi wasallam lọ́ máa polówó ọjà rẹ̀ nù mọ́sálásí bí ọ̀fẹ́ takiní ẹ̀yin ẹ wá rà wọ́n sì ń rà náà ó ń ta náà Ah, o ti kọ lẹ́tà o sì rí rìsọ́ọ̀tì ẹ̀ padà kéèyàn ta nǹkan kọ́ra nínú masalasi láì jẹ́ pé àwa náà itikaf haram báwo wá ní tó wá ń ṣe itikaf ó tó wá ń ta wọn ra ẹlòmí ò pé à ah, no ẹni ṣe itikaf ọ̀kọ́jà wa ẹni fóònù rẹ ti mẹ lọ́wọ́ rẹ ń kọ́ ìbọn sọ pé ọgbà kọgbà mọ́ta ìrà mọ́ra ìrà mọ́ra ìrà mọ́ta ìta ìbọn send message tọ́ ọ bá ti lè dán o ti ta ó ti ra ó ti ṣe haram nítorí ọ̀dẹ̀ wa ṣe wá gba dáadáa ní sótùmọ́ forí kẹsẹ̀ lọ ní tó bó lọ́wọ́ àṣẹ ká ní pé èèyàn bá ń tọ́ dáa jù fọ́mọ èèyàn ní pé kó jìnà sí gbogbo nǹkan yẹn lákòókò yẹn kó fi èèyàn sílẹ̀ kó fi representative fúlẹ̀ tí wọ́n máa bá dáhùn gbogbo nǹkan yẹn fáwọn ọjọ́ yẹn masalasi tàbá ń ṣe etikaf bákan náà tàbá ṣe etikaf ẹlẹ́ẹ̀kẹfà kájínà sáwọn ẹ̀ṣẹ̀ tàbá ni ó sọ etikaf dà nígbà wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn ẹ dákun sọ wá gbẹ̀sẹ̀ ní àbọ̀ wá gbẹ̀sán mọ̀tọ́ bá ń dẹ́nu ilé nù ọ wá gbẹ̀sẹ̀ nìyẹn o tó wá gbẹ̀sẹ̀ lọ bá wá wá yà tètè jùlẹ̀ má ṣe rí ibà má sọ̀rọ̀ ẹ̀yìn pàápàá jùlọ àwọn ẹ̀sẹ̀ tí ń tara handset tá ń gbé kiri ọ̀pọ̀ o káyà sọ̀ra tó bá ń bọ̀ wá sí ẹ̀ǹtì káf ń dáa jù fún ọ gbogbo fóònù iphone gbogbo nǹkan kan yẹn pààtì wọ́n rọra mú àwọn ní three thousand two thousand five hundred náírà yẹn ọ̀rọ̀ ti sí ìmọ̀ ẹ síbẹ̀ ipa ibà àmà emergency lè wà mo lè fẹ́ bá nìkan sọ̀rọ̀ tó yẹ pé kò gbọ́dọ̀ ń gbọ́dọ̀ má bá sọ̀rọ̀ ni ọ̀rọ̀ rà fi sí ṣùgbọ́n gbogbo ìyẹn tó máa wo gbogbo ayé ẹlòmí tó máa browse inna lillahi wa inna ilaihi raji'un kí lọ wá ń ṣe ìtìkáàfù sí kí lọ wá ṣe ọwá nájú lásán ti ẹni ẹ ọwá wá ṣe ìtìkáàfù á jìnà sí news kò sí tọkàn pẹ̀lú news kò sí tọkàn pẹ̀lú kọ́ máa béèrè pẹ̀lú àwọn kílọ̀ ṣẹlẹ̀ níta kílọ̀ kàn ń bẹ̀ yẹn ń gbọ́ ọmọ pọ́fẹ́ máa ti ń lọ níta kílọ̀ wá sẹ́yìn tí káwọ̀ kì í sọ̀rọ̀ yẹn ná ebi tún náà náà ẹ ká jìnà sí gbogbo aburú tí ń wọlé sí wa lára látara ansẹ̀ tí wá yìí pàápàá jùlọ tó ń sẹ́yìn tí káwọ̀ sọ́ra ẹlòmíì ọ́ ṣáàjì fóònù ju bí ṣe ń gbé kòránì lọ nínú itikaf ní ti ń bọ́ bí ní ọmọ sí ní ọmọ ẹ sáré tá à ń kó chájà káàkiri <laughs> àìlẹ́ kan sọ wá ṣe é ti káàfù ni o àbọ̀ wá wo fóònù ẹ jẹ́ ká sọ́ra o ẹ ti ń ṣe é ti káàfù ọgbọ́dọ̀ mọ̀ tún máa ń dùn wá sí ọgbọ́dọ̀ serious o sì lè serious kọ jáde nínú ẹ ti káàfù rẹ kọ ọmọ gbàǹtọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ó rí gbà ẹni tí ò ṣe é ti káàfù tọ́tẹ́wọ́ sọ́lọ́run ọba ọlọ́run ọ̀dà padà lófo báwo wá ni wọ́n ọba lọ́rùn láti ọjọ́ mẹ́wàá ọwá ń sọ pé wọ́n lọ́wọ́ àní mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí kọ̀ wá ní fún ọ yóò fún ẹ ṣùgbọ́n má o nínú àwọn ẹ̀kọ́ àdúrà ni pé tọ́ ọba ń bẹ lọ́hùn fún nǹkan kan má kánjú o má kánjú ọlá lórúkọ rẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí bá ń bẹ èṣù ọ̀ ń kánjú ọlá ń tiẹ̀ nìyẹn tọ́ ọba ń bẹ lọ́hùn ọgbọ́dọ̀ kánjú ọlá o ṣùgbọ́n yóò fún ọ kódà á sọ pé kò gbọ́dọ̀ má fún ẹ tọ́ ọba pè bó ṣe pè bó ṣe ní kò pè òun kọ̀wọ́dọ̀ máa fún ẹ tọ́ ọ bá pè é bó ṣe ní kò rólùn lọ́sàdéhùn pé wọ́n yí àdéhùn padà ó dẹ̀ sàdéhùn pé wọ́n máa dáhùn kọ̀wọ́dọ̀ máa fún ẹ pẹ̀lú àánú ẹ̀ ni ó fi fún wa náà nínú àwọn ẹ̀kọ́ tó ẹ̀ka tó mú kúrò náà ni pé tóbìnrin bá fẹ́ ṣe ẹ̀ ń ti káf ọlẹ́tọ̀ àti ṣe ṣùgbọ́n gbọ́dọ̀ mọ́ra kúrò níbi hayo nǹkan oṣù àti nǹkan ẹ̀jẹ̀ bímọ bákan náà ó gbọ́dọ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀ ọgbọ́dọ̀ gba ìyọ̀ǹda látọ̀dọ̀ ọ̀kẹ́ bákan náà tó wáyé sí pé kìí sára ìlú yìí kọ̀bọ́dọ̀ dá tráfù wá fún rẹ̀ ọgbọ́dọ̀ sí pé maharamu tẹ́lẹ̀ yálà ọkọ ẹ̀ bàbá ẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n mú wá wọn bá wọn mú débi tán kí wọ́n padà ń tí wọn irú obìnrin bẹ́ẹ̀ tó bá sì wà láàyè ibi títí ń ṣe àìgbóhùn obìnrin mi títí ń kírun wọ́n ní ẹ̀gbọ́rọ̀ wọ́n ní ẹ̀mọ́mọ́ wà mọ́sáàsì gan pọ̀ kẹ́ ẹ máa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá wà náà ẹ gbọ́dọ̀ sọ́ra ọ̀rọ̀ yín jẹ́jẹ́ kódà obìnrin tó bá fẹ́ sọ̀rọ̀ ní obìnrin mẹ́ gbẹnu sẹ́nì kejì ẹ̀dẹ̀ sí ni pé níbi sọ ara ẹ ọ̀bọ̀lọ̀ wà níbi táti máa rí rí ọ náà especially wọ́tọ̀ bójú rẹ ọ̀bọ̀lọ̀ sọ́ra múlẹ̀ sí pọ́ máa kó bá wọn ọkùnrin tẹ́ ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ ọlọ́wọ́ba yóò sànú ẹnìkọ̀kan wa abẹ́lọ́wọ́ba láàánú jùlọ kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa ó jẹ́ pa wa rẹ́ fún ha àwọn gbogbo mistake tá a ṣe kọ́ hádànù fún wa wa lẹ́yìn bàtọ̀ bá foríjìn wà tán kọ́kẹ́ wa òun náà ni ọba aláforíjìn ti máa ń sàánú ẹrú ẹ̀ àǹbẹ̀lẹ́ wọn bàbá kan náà kó fi wá sí kòǹgẹ́ Laylatul Qadr kò sí ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa láti witness ẹ̀ kọ́dọ̀ ìjì fún alókan àtagbára láti ké sí ọlọ́run ọba nínú اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا والحمد لله رب العالمين